Otasansan rédíò and TV. àwọn iléeṣẹ́ tó ń pèsè sìmẹ́ǹtì jáde lórílẹ̀‐èdè Nàìjíríà ti ní àwọn ò ní lè ta sìmẹ́ǹtì báàgì fifty kg kan ní owó tó kéré sí ẹgbẹ̀rún méje sí ẹgbẹ̀rún mẹ́jọ owó náírà lẹ́yìn ìpàdé tí ìjọba orílẹ̀-èdè nàìjíríà bá àwọn iléeṣẹ́ tó ń pèsè sìmẹ́ǹtì jáde fún lílò aráàlú àwọn iléeṣẹ́ bíi Dangote PLC BUA PLC àti Lafarge PLC ṣe ìpàdé papọ̀ ní ọjọ́ ajé Monday ọjọ́ kọkàndínlógún oṣù kejì ọdún 2024 ni ọ̀rọ̀ náà jáde nígbà tí alákòóso ọ̀rọ̀ iṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Dave Umahi tó ń ka àbájáde ìpàdé náà tó gbà wọ́n tó wákàtí mẹ́ta sí mẹ́rin àwọn iléeṣẹ́ tó ń pèsè cement ní àwọn ò ní lè ta cement jáde ní iye owó tó kéré ju ẹgbẹ̀rún méje sí mẹ́jọ owó náírà lọ látàrí bí owó táwọn fi ń ra nǹkan èlò ṣe gbówó lérí nípasẹ̀ owó ilẹ̀ òkèèrè dọ́là bí ṣe ń kan owó orílẹ̀-èdè wa náírà níkòó tó sì jẹ́ pé owó dọ́là yìí náà ni àwọn fi ń ra ọ̀pọ̀ nínú àwọn nǹkan èlò tí àwọn fi ń pèsè sìmẹ́ǹtì náà jáde. bákan náà ni wọ́n ní iye owó epo dísù tí ọwọ́n gógó náà kún ara ìṣòro tó ń bá wọn fínra wọ́n sì ní ìran ìṣòwò ní ìjèrè wọ́n ní tí àwọn bá ṣírò gbogbo iye owó tó ń bá ìpèsè sìmẹ́ǹtì báàgì fifty kg kan jáde làwọn rí i pé àfi kí àwọn ta sìmẹ́ǹtì báàgì fifty kg kan ní ẹgbẹ̀rún méje sí ẹgbẹ̀rún mẹ́jọ owó náírà níparí ọ̀rọ̀ wọn wọ́n ní bí ìlú àti ìpínlẹ̀ bá ṣe jìnnà sí ìlú tàbí ìpínlẹ̀ tí wọ́n ti ń ṣe sìmẹ́ǹtì jáde ni yóò sọ iye owó tí alágbàtà yóò máa ta báàgì fifty kg kan láàrin ẹgbẹ̀rún méje sí ẹgbẹ̀rún mẹ́jọ owó náírà ẹ tẹ̀lé wa o lórí ìkànnì yìí fún ọ̀kan òjọ̀kan ìròyìn léde Yorùbá bó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáyé